bí a bá ń bá wa lọ lọ́jọ́ àná la sọ̀rọ̀ nípa hakoda ìfáyìn nípa ìwọ̀ tó jẹ́ ti àwọn ọ̀lẹ́ méjì àwa bẹ̀rẹ̀ a ní àwọn ọ̀lẹ́ méjì yẹn kì í ṣe pẹ́ni tí ò lè ja kan fún kì í ṣe náà mọ taekwondo jẹ́ àbẹni tí ọmọ ọjẹ́ là ń sọ̀rọ̀ nípa wọn ṣùgbọ́n a ti mẹ́nuba lánàá àwọn tá làwọn ọ̀lẹ́ méjèèjì a ti sọ̀rọ̀ nípa àwọn obìnrin pé ọ̀lẹ́ ni wọ́n jẹ́ nínú òfin ọlọ́run so ọ̀rọ̀ yẹn la wá ń bá lọ ẹnìkejì ní ọmọ òrukàn ṣùgbọ́n tóbìnrin yẹn náà àti ìparí ẹ̀ lọ́jọ́ àná lórí náà ni àwọn olùbánisọ̀rọ̀ owó tuntun wọn tẹ̀síwájú ilé ìta àǹbẹ̀lọ́run nínú àánú rẹ̀ gbogbo àwọn ọ̀lẹ́ tí ń bẹ ní kakọ ẹnìkọ̀ọ̀kan ọlọ́run dákun jẹ́ ká lè fún wọn níwọ̀ wọn ọlọ́run mọ̀ jẹ́ ká tara wọn rí bínú ọlọ́run ọlọ́run sì mọ̀ já wọn náà من الشيطان الرجيم بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله وصل اللهم وسلم على محمد وعلى آله وصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala a tọrọ kẹ́rẹ̀ yẹrẹ̀ kó sàlékún ẹ̀fà nẹ́bì sallallahu alayhi wa sallam àti gbogbo olùtẹ̀lá nẹ́bì títí di ọjọ́ alkiyama ọlọ́run wọ́n já wa náà lẹ́yìn nẹ́bì o. bákan náà abẹ́ lọ́run fún gbogbo àwọn onínáwó àtàwọn tí àwọn náà múra pé báyìí ò kórí àwa náà ó sí i títọ́ ní òfin mọ́ tẹ̀síwájú ọlọ́run kí ọba àṣẹ ńlẹ̀sìn dáadáa ọlọ́pàá mọ̀ bùsí àpò ẹnì kọ̀ọ̀kan à ń sọ pé jazakumullahu khairan àwa náà láàfíà àti ti ẹ̀ńtẹ̀ ń gbọ́ wa náà ọlọ́run àlékún ẹlọ́run kí ọmọ sí fẹ́ni kọ̀ọ̀kan wa. náà ní tẹ̀síwájú gẹ́gẹ́ bí àkórí ìbánisọ̀rọ̀ tí à ń bábọ̀ láti àná òun náà ni ìwọ àwọn ọ̀lẹ́ méjì a sì jẹ́ yé wa wípé gbogbo ẹ̀dá ènìyàn pátápátá ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ti dìklẹ́ pé wa khuliqal insanu da'ifa ọlọ́run ní gbogbo ẹ̀dá pátá ọ̀lẹ náà ní gbogbo wa ọlọ́run ní alágbára ṣùgbọ́n àmọ́ ní agbára ju ara wa lọ. nínú àwọn tí awárí hadith anabi lamọ́lẹ̀ pé àwọn ọ̀lẹ yìí ẹ mójútó ìwọ wọn ẹni àkọ́kọ́ òun ni àwọn obìnrin a sì jẹ́ òye wa pé obìnrin yóò mọ̀ jẹ́ ọmọ yóò mọ̀ jẹ́ ìyàwó yóò sì mọ̀ jẹ́ ìyá fáwọn ọkùnrin àwọn ọkùnrin wa gbọ́dọ̀ mọ̀ tírìtì wọn wọ́n mọ̀ bá wọn lò níbàálò pé ọ̀lẹ́ làwọn ẹni yìí àwa láàmú kún wọn lọ́wọ́ àwa wà lórí ìgbà tóbìnrin bá ń jẹ́ ìyàwó lábẹ́ ọkọ báwo la ṣe mójútó tá a ṣe dúró tì ní dúró tì pé ọ̀lẹ́ yìí àní jẹ́ kí ìjọ́lẹ̀ rẹ̀ ọyọ ọlẹ tí ó fi wá lápá tí ó fi àfẹ́kì ìgbésí ayé rẹ̀ àti ìgbésí ayé àwa tí àwa náà jọkùnrin lórí eléyìí làwa wà àwa kúra dúró níbi ọ̀rọ̀ alúùlù anabi muhammad sallallahu alayhi wa sallam tá anabi sọ nígbẹ̀yìn nígbà tí wọ́n ń ṣe kútúbà ní hajj ní arafa àyíká àmọ́ kúra dúró sí tánẹ́bì ni ń sàsọ́ọ̀lẹ̀ fún yín nípa àwọn obìnrin àwa bọ̀rọ̀ náà débi pánẹ́bì ni tí wọ́n bá tẹ̀ wá sí pálapàla tó fojú hàn ìjà ọba ṣẹlẹ̀ láàrin yín ẹ mọ̀jẹ̀ kariwo ọsọ ànẹ́bì ni ẹ̀yìn wọn ní odi lórí ibùsùn ohun lẹ̀ ní ṣe kódà ẹ lè jọ sùn lórí bẹ́ẹ̀dì kan náà ṣùgbọ́n ẹ lè gbé pílò sáàrin òníjọ́ fọwọ́ kàn tọ́ba gbọ́ ilẹ̀ ọjà wọ rẹ̀ èdè kò sí kó tún kọ bẹ́ẹ̀dì lẹ̀ sọ́jẹ́ wàdúrò hónù fíìlì mẹ́tọ́ yìí ẹ lè jọ sùn lórí ibùsùn kan náà ṣùgbọ́n ẹ wàá fàlà sí ń kálukú òníjọ́ jarun pákàrà wọn. abá adébíyí pé ànábì padà tún sọ̀rọ̀ pé kódà ìtọ́wá fẹ́ la lulu lọ torípò míì tí ọba gba nǹkan tí ọba gba búlálà ó lè mọ́ fẹ́ gba ẹ̀kọ́ ṣùgbọ́n kí ebi ti ba débẹ̀ ah ọ̀rọ̀ yẹn lẹ́nu lágbá kódà ànábì ọ̀fẹ́ torí pé kíkà lè tẹ̀síwájú lónìí nì ṣùgbọ́n ìmọ̀ ọbẹ̀ ń gbà mí yorùbá náà bẹ́ẹ̀ náà ṣe mọ̀ sọ pé ọmọ ojú ń bẹ ọmọ ẹnu ń bẹ ọmọ ọgí ń bẹ bẹ́ẹ̀ náà ni ìyàwó ojú ń bẹ ìyàwó ẹnu ń bẹ ìyàwó ogi ń bẹ ṣùgbọ́n lọ mọ́sẹ̀ ìyá wa bẹ́ẹ̀ àníbi tí tán bá tẹ̀lé yín ẹ mọ́ kọjá yìí o ẹ mọ́ gbéra yín ju bẹ́ẹ̀ iná òsè tó lọ àníbi wàá sọ ìwọ wa táwọn jẹ wá ó sọ wọ tàwa náà táwa náà jẹ wọn ó ní ká máa fún wọn lóúnjẹ ká máa fún wọn ní mímu torí pé ọ̀lẹ́ ni wọ́n bí tá a ti dúró sí ní ọjọ́ ànẹ́nì àwa tún relate ẹ̀ pé kódà ńgbà tí bá ń jọmọ wa níta bá fẹ́ apply àdéhìí yìí lábẹ́ pé ajá àtọ́bí wa àìlè síta pé òní sunú ilé yìí lónìí kọ́lọ̀ wá bìkan sùn àìlè ọmọbìnrin náà jáde bẹ́ẹ̀ kódà ọmọkùnrin náà tómi bá lọ sun àwọn àyíká táwọn ọ̀mùgbó ọ̀mùtí ń bẹ wọ́n lè kọ́ ọ ní gbólẹ́nu alẹ́ mọ́jú kódà ọmọkùnrin náà àyè lè jáde níjọ tí wọ́n gba tirẹ́ni ẹ̀yọ̀ kẹrin náà ó lè jẹ́jọ́ nù ní jámbẹ̀ mọ́ àyè ọmọ ta kò ní sun lé ìrẹwà bí sùn. látàrí báyìí anábì wa salawatu rabbi wa salamu alayhi anábì ní kódà òdì tá a bá yàn ńgbà tó ní ká fún obìnrin lóúnjẹ jẹ ọ̀lẹ́ tí ń jẹ́ ìyàwó lábẹ́ wa àwọn ìyàwó wa àwọn ọ̀lẹ́ yìí ọlọ́run ní ká fún wọn lóúnjẹ jẹ nígbà táwa náà bá ń jẹ ká dáṣọ sí wọn lọ́rùn nígbà táwa náà bá ń wọṣọ. àdébí wa ni kódé tó bá fẹ́ ya ọmọ ọgi tọ́jà pé kódé ẹni tí ó paasi mọ́jẹ̀mú ti ń bẹ lára pé yẹn fẹ́ lu obìnrin fẹ́ẹ́ tó di méjì àbí mẹ́wàá. àbúkọ àti mọ̀ ó tọ́ pé ọ̀tọ́ sẹ́ lọ skul báwo ló ṣe lù ú torí táyà ẹnu àlà. ọwọ́ ẹni tí na obìnrin tí ò tún ní sẹ́lọ́hún tí ò ní sẹ́ ànẹ́bì látara ọ ẹjẹ́ àti ẹ̀kọ́kọ́ gbé láti ibi hadith yìí náà ni ọwọ́ ni kódà tó bá kọ́ bá fẹ́ lù ó ti lọ ọ̀bọ̀rọ̀ lù lílù tí ó lé tí ọmọ gbẹ́jáde táwọn èèyàn wá rí ojú rẹ̀ ọ̀bọ̀rọ̀ dárin jẹ ọ̀bọ̀rọ̀ lé kọ́ máa pé yàrá kí ló ṣe lójú rí àníbi tó wá ní wàhálà tẹ̀dẹ̀rí gbòòlò wájú hà pé àyè gba obìnrin lójú torí pé ọ̀lẹ ni mọ́ sin agbára rẹ lò gbogbo ọkùnrin tí bá ti ń gba obìnrin lójú olùtakò ànẹ́bì ni ẹ tí bá ti ń takò ànẹ́bì fìtínà ń bọ̀ wá ayé àkùrán ni onífàlìyáàzárì lẹ́dínà yukhalifuna an amrihi an tusibahum fìtínẹ́tà fìtínẹ́tà áwọ̀ síbàhùn azabun alim pé ee kọ́ sọ́ra o ẹni tí yóò fi tọ̀nì ànẹ́bì tí yóò fi báyàwó rẹ̀ wí ń yapa ànẹ́bì nípa bí ń ṣe ń bóbìnrin wí ni kò gbé etí pọ̀ lẹ̀ ń gba lójú ní ń gba lẹ́sẹ̀ ọlọ́ni fìtínà ọ̀fẹ́ ṣẹlẹ̀ sí o ànẹ́bì ni mọ́gbà lójú wà láà tẹ́bìrì bolo wájú hà àìlú obìnrin lójú tọ́ba jẹ́ ìpẹ́tọ́ ọba jẹ́ kókó ọmọ ọgí náà lọ́dọ̀ tiẹ̀ tá a sì bẹ́ lọ́nkọ́ lọ mọ́sà àwọn obìnrin wa bẹ́ẹ̀ pé àìgbà lójú wọ́n tọ́ wa ní wàlá tó kọ́gbẹ̀ ọ̀lẹ́ ni wọ́n kẹ́ ń wò léegun èébú tó bá bú ní èébú tí ò ṣe jù tó bá jẹ́ ó lè ṣèṣe lóbi ní mọ́ bá jẹ́ jẹ́ mọ́ torí pé ẹlòmíì tó bá bu bẹ́ẹ̀ sẹ́tí ìjàmbá parí yóò wá bẹ̀rẹ̀ sí bóra torí pé ìwọ ọkọ rẹ̀ lọ sọ pé ọ̀rọ̀ ti dúdú bíi sálángá ó dúdú bíi edu ọ̀rọ̀ àpẹtọ̀ ajẹ́pẹ́ àwọn òkú palẹ̀ ní yìí lọ́dọ̀ yóò wá ti bẹ̀rẹ̀ sí hùwà àìlẹ́kọ̀ọ́sọba tó dáa àìmoore sọ́lọ́hún àtàìmoore láìtẹ̀lá nẹ́bì yóò wá bẹ̀rẹ̀ sí pàwọ̀dà yóò wá bẹ̀rẹ̀ sí bóra torí pé èébú tó gbù yẹn ó ti wò ó pé ohun tí tó rí lára òun kódà omi olèkó gbẹ yóò sì mọ lọ ra ogun yọ̀dí yóò mọ̀ wá wú sí pètò oníjọ́tẹ̀ ń jà bó o ṣe ń bùrà náà fífi ní mọ ìyọ̀ wú ẹ̀ wà látòkọ́ dè mọ púpọ̀ rí bàbá rẹ̀ mọ púpọ̀ rí ìyá rẹ̀ tó tọ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ ọ̀lẹ́tọ́jẹ́ yóò wá bí alágbára yóò wá balẹ̀jẹ́ yóò bọ̀nẹ̀ jẹ́ òun ní ọ̀padà búkọ̀ rí bàbá tiwọ́ ọkọ rẹ̀ náà yóò búkọ̀ rí ìyá tiwọ́ ọkọ rẹ̀ náà àwọn ẹ̀gbọ́n rẹ̀ ọmọ ọ̀fà ayọ̀ pé kí wọ́n gbẹnu sọ̀hún sẹ̀rí pé yàmi ní ń bú ni òun ní o pé àtẹ̀yìn náà àtàwọn aráalé yín náà gbogbo àwọn tí ó lè ba tí ó mú lọ́wọ́ tí ìjà ó fi parí ọ̀rọ̀ tí àìlẹ́kọ́ wọ́n bá a jẹ́ wọ́n sọ̀rọ̀ kò bá kùn gbé sí i kódà tẹ́ ẹ bá yẹn dì wala tahjur illa fil ọ̀lẹ́ alákọ̀ọ́kọ́ làwọn ń bẹ̀ yẹn o tó bá yẹn ọ̀lẹ́ alákọ̀ọ́kọ́ yìí ló dì obìnrin tí ń jẹ́ ìyàwó lábẹ́ wọ́n ní ojú ilé yìí lọ pé nínú ilé ẹni jẹ ó túmọ̀ pé tá a bá rí táwa ní òde ìnáwó tí ó pa pọ̀ táàtọ̀ gbé lẹ́yìn tá bá ti dẹnu ọ̀nà báyìí tá gbéra táàtọ̀ máa sáwàdà àbúkọ àti mọ̀ ọlọ́run ọrọ̀ fún gbogbo wa o. pé tẹ bá ti jáde kó lẹ́nu ọ̀nà eléyìí tẹ kó lẹ́nu ọ̀nà eléyìí pẹ̀ ń bọ́ síta ẹ gbọ́dọ̀ dáhùn èèyàn mọ̀ pé kí ni bá ń ṣe bẹ́ẹ̀ rẹ̀ fúnra rẹ̀ ní ọmọ ṣùgbọ́n àwọn fa àwọn ìyàwó wa nígbà àtìrìtì wọn bí obìnrin àtìrìtì wọn bí ọ̀lẹ àfàwọn làwọn èèyàn lọ́wọ́ àwọn náà sọ̀rọ̀ àwọn dalágbára bọ́kọ bá tún bá sàwádà ọ̀rọ̀ burúkú ọmọ wọn lọ ọ̀dà kílẹ̀ ń bá mi ṣe. ni òun ẹ gẹ́gẹ́ tó tọ́ torí pé ọpọlọ ọkùnrin mi ò pé kò sí ohun tí a ti tírìtì ẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ rí tẹ́ pé láyé etí ẹ̀ kọ́ àwọn bá àwọn ọmọ obìnrin sàwádà àwọn ọmọ obìnrin olóbìn ibẹ̀ lòun ti ń dì ráìfù gbádùn tiẹ̀ bí kọ́ ọmọ jẹ wọ́n la pátámọ́ lọ bá àwọn obìnrin olóbìn sàwádà ọkọ rẹ̀ máa bọ̀ sàwádà níta ní ìtẹ̀lọ́rọ̀ ànẹ́bí ó ti fi pọ́lẹ̀ ní ó sọ ọba lọ́rẹ́ nìkan ti ń bọ́ sàwádà tọkọ rẹ̀ ò bá ọ ṣe níta kọ́mọlọ̀ jẹ́ kọ́ọ̀lọ̀ fọ́ọ̀lù fún ọ̀wá di ohun pátípátí ọ̀dà lágbèrè ohun tọkọ rẹ̀ ń ṣe fún ọ níta nígbà tẹ́ ń jà tí ò jẹ́ kó dé ojú inú ilé lọ tí ò gbé odì yẹn déta ìlànà nẹ́bì ní ń tẹ̀lé tí wọ́n náà bá gba ẹ̀kọ́ látara rẹ̀ ayé rẹ̀ ọ̀dà ìjà yẹn ó parí kọ́dà sẹ́ni kẹ̀kẹ́ ò ní dá sí i kọ́nà nǹkan ọba àtò gbogbo létí ń dàrú. eléyìí tá nẹ́bì ànábì ni kámọ́ gbà lójú ànábì tún wá ní àtàlódì wá lọ́wọ́ mú sàkóso méjì bá ń jà wọ́n pé à ẹ wá dì mí lọ́wọ́ fún mú fún lágbájá ọba tó dá wa ó ti mọ̀ kọ́ lẹ̀ lóbìnrin ó ti dì wá lọ́wọ́ mú kalẹ̀ pé mọ́ nà igè rẹ sóbìnrin ànábì sallallahu alaihi wasallam ó ti dì wá lọ́wọ́ mú kalẹ̀ fáwọn ọ̀lẹ́ láwọn obìnrin tí ń bẹ lábẹ́ wa pé mọ́ lo wo ṣe tó mọ́ ṣe bò ṣe tó èmi náà mọ̀rọ̀ sọ ọmọ àhàkọ́rí rẹ̀ ṣé bàbá rẹ lọ́kọ́lé yìí ni ṣé ìyá rẹ ọ̀rọ̀ yóò bí nínú yóò wá sìsì yóò sọ èyí tí wọn ní òní gbàgbé sí ọ ànábì ti dìwá lọ́wọ́ mú kàló tún dìwá ní kíni ó dìwá lẹ́nu mú ló fi ní wàhálà tó kọ́ dè mọ́sọ̀rọ̀ burúkú sí i kódà mọ́yìn ẹ lódì tayọ̀ ọ̀nù ilé ànábì òdòdó sọ eléyìí bí ọba jẹ́ pé kíni tẹ̀kìrì ìmọ̀lẹ́lẹ́ mara kódà ń gbàtà níbi ọmọ ròyìn pé nínú àwọn ọkùnrin ẹni tí fi dáa jù àbínú ẹ̀dá èèyàn àníbi ni akmalul mu'minina imanan ẹni tá a pé ìgbàgbọ́ rẹ̀ ó wà complete ó wà ní hundred percent òun náà ni ahsanuhum khuluqan òun náà lẹni tí wàá rẹ̀ dáa jù ìkírun lóòótọ́ ń gbààwẹ̀ ṣùgbọ́n níwà tọ́ba lọ gbogbo àwọn àdìsí la yu'minu ahadukum la kèé ṣe ńlá fúyù pé kò ní rárá kọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ò pé nìtumọ̀ rẹ̀ pé ìgbàgbọ́ rẹ̀ ò pé nìtumọ̀ rẹ̀ pé bá a ṣe fẹ́ kó dé ní abẹ́ ó dé nígbàgbọ́ kò débẹ̀ àníbi wàhálà ti fi dájú náà ẹ̀dẹ́ yàn nínú àwọn olùgbàgbọ́ òdodo òun lè ti wà rẹ̀ dájú wọ̀kìyàrùkùn àẹ̀ńtà pé ẹni olóore tóore ń bẹ lára rẹ̀ tóore ọ̀sọ́nù lára rẹ̀ òun náà ni kìyàrùkùn lì nìsá ìkùn khiyarukum linisaikum ànábì ní òun lẹ́nu tó bá dá a sáwọn ìyàwó rẹ̀ adépáwọ̀ ọkùnrin ká mọ̀ jẹ́ òde là ń sábà ilé tẹ̀bí ìbò ẹlòmíì náwó fáwọn ọmọbìnrin àdúgbò àwọn ọmọ wẹ́tẹ́tẹ́ nì àwọn ìyàwó rẹ̀ sì ń rango nínú ilé yọmọ bá àwọn ọmọbìnrin àdúgbò ṣàwàdà kò lè bá àwọn ìyàwó rẹ̀ ṣàwàdà ó lè lọ jókòó nísọ obìnrin olóbìnrin kò lè jókòó ti obìnrin tiẹ̀ wọ́n jọ mọ́ ṣe fún bẹ́ẹ̀ àwa ń pè bàbá rẹ̀ ní bàbá sà bàbá abúlọ̀ ń jẹ́ èyí sẹ́yìn rẹ̀ ìyà burúkú ni kéésà wà lọ́sọ bẹ́ẹ̀ ànábì ló lẹ́nu tá a pè á bàbá dáadáa ọkọ dáadáa khiyarukum li nisaikum òun náà lẹ́nu tó fi ń da tó náìsì sáwọn ìyàwó rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọbìnrin àti bàbá bọ̀dá kìíní náìsì bàbá kìíní náìsì ṣùgbọ́n ìyàwó rẹ̀ ò lè sọ pé náìsì ṣé báwa náà sọ pé ilé làá ti kó ẹ̀sọ́ ròde lára ká lò pẹ̀lú àwọn ọ̀lẹ́ alákọ̀ọ́kọ́ àwọn obìnrin nígbà tí wọ́n ń jẹ́ ìyàwó lábẹ́ wa lélẹ́yìí wa kódà wọ́n lò fi jẹ́ pé tá a bá ti rọ́kùnrin ká tí ọba ti dá síyàwó rẹ̀ fàlìtàlẹ̀ anahu la khayra fi kámọ̀ pé kò sí kíni kò sóore lára rẹ̀ àdébùtọ́ máa ń kun kọ orin pé àwọn tó rẹ̀ sọnù lára wọn òun náà lẹni tí tí ọ̀dà síyàwó rẹ̀ ọ̀dà sáwọn ọmọ rẹ̀ lóbìnrin yọ̀ọ́ kájú kó sí wọn ni bíi kóbìnrin kọ́ ló bíi bíi pé obìnrin náà kọ́ lòun náà ń jẹ fìlà sí lọ́rùn obìnrin kọ́ ní nítorí ẹ̀ sóge bó tiẹ̀ jẹ́ pé tẹ́bí torí ọkùnrin lẹ́yìn náà fi sóge ẹ̀yin náà sẹ́yìn náà jó bìnrin. anábì sallallahu alaihi wasallam sọ̀kọ́ níbi tí ní tẹ́bà lù wọ́n kó tó di pé kódà òfin ẹ mọ́ lù wọ́n lọ ṣáájú kálọ̀ ọ̀bẹ yẹn ẹ mọ́ lù wọ́n lá pé mọ́kàn kéde mọ́kàn ti oyún pé mọ́fọwọ́ kàn ó. anábì sallallahu alaihi wasallam sọ nígbà tí ń bá ogun wọn sọ̀rọ̀ àwọn ọkùnrin onílà tẹ́dọ̀rìbù ìmá Allah ọlẹ́yìn ọkùnrin ẹ̀ gbọ́dọ̀ lu àwọn ẹrú ọlọ́run ọba o àwọn obìnrin àwọn ẹrú ọlọ́run. àbáwá Umar radiyallahu anhu ọwọ́ bá nẹ́bí nígbà náà níbi sọ fáwọn ọ̀sán fábàbà tán ń kálukú bíyàwó mi bu bó ṣe gbogbo ẹ̀ kọ́dà tó bí ifa sọmọ ọlọ́run pé lùmí bẹ́yìn náà ṣe máa ṣe nì pé lùmí ìkùsì ọlọ́run ni wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ fáwọn sọ̀hábà ẹ̀mí wọn wá gbà á mọ́ umaru lọ́wọ́ aláyà ọwọ́ bá nẹ́bì ó ní wà nẹ́bì lájọ́ tẹ́tí ṣe wá àti pé ká mọ̀mọ́ lu àwọn ẹrú ọlọ́run ọba lóbìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti gba ìgbà tí umaru kú mọ́ dákẹ́ bọ́mọ̀ tẹ́tí dá mọ́ lù wọ́n mọ́ àwọn àgbo yín lẹ́nu àtakàfẹ́ yín ṣùgbọ́n àwọn náà wọn ò pa wọn dà á. ìwà nẹ́bì ó ní zihran ó ní zahirna nisa zahirna nisa àwọn obìnrin ń kọjá yìí wọn ala aswajihim wọn النساء على yìí wọn ń ta pẹrẹ sáwọn ọkọ wọn zahirna nisa ala aswajihim wọn ń ta pẹrẹ sáwọn ọkọ wọn ọkà wọn kọ wọn kú mọ nígbà tí kálú yẹn ti sẹkíni tó ti kúrò ńbẹ ah anabi ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ anabi bá ní àhàláwò tó bá jẹ́ pé ọmọ gidi ọmọ jẹ́ ṣùgbọ́n ẹ mọ́ lù nílù tí ó fi lé o ẹ mọ́ lù nílù sẹ́yìn ní òfin tó ń gbèsè o tọ́jú pé ìyẹn lẹ́pàdà rọ́ọ̀ṣì ẹ̀ lọ́sọ́ sí tó máa fẹ́ sọ́kọ rẹ̀ náà ló lù báyìí lílù tí ó gbé nílé ọlọ́pàá pé ó lu obìnrin mọ́ ṣe bẹ́ẹ̀ o àbáwọn tó ń pè ní wẹ́fíà mọ́ ṣe bẹ́ẹ̀ o àdébí gbogbo òfin ti pé lára ẹ̀kọ́ pẹ́tọ́ bá ti ẹ̀jọ́ mọ gílẹ̀ lóbi ìnífẹ́ yà àwọn ọkùnrin bá tún bàtà níbi tó ti aláwọ̀ wáyé àwọn tá a rí pé àwọn eléyìí ọ̀fẹ́ gbọ́ wàásù wọn ò gbọ́ wàásí wọn ò gbọ́ ká má wọn lójú wọn ò gbọ́ pẹ́ká pé tọ̀ ẹ̀mọ́ dásùn lọ́tọ̀ ká tilẹ̀kùn ká yáyí bírí sílẹ̀kùn wọlé ìwọ̀n ọ̀fẹ́ gbọ́ wọn bá wò ó pé ìwọ́tọ̀ ọ̀fẹ́ gbọ́ yà àti fẹ́ kọ́ ọ lẹ̀ á rárá wọn fi etí aṣọ já ọ àní gba olójú ànábì tí ní amọ́ gba olójú àní akọ̀rí bàbá yín àní akọ̀rí ìyá yín àní bú yín àní yọwọ́ yín ṣùgbọ́n wọ́n tó bá jẹ́ lù lọ́gbà wọ́n bá bẹ̀rẹ̀ sí tún lù wọ́n padà. fàtọ́fà bí àlè rasulillah sallallahu alaihi wasallam àwọn ọlẹ́wọ̀n yí àwọn obìnrin wọ́n bá tún wá ń fi ìtàwọn ìyàwó ànẹ́bì tí wọ́n náà mọ̀ wọ́n bá jẹ́ àfà táwọn obìnrin míì bá ní béèrè ìyàwó àfà ni wọ́n lọ bí ìyàwó rẹ̀ náà máa bí ọ yọ máa lọ sí kíni yọ máa obìnrin tí ò ní àfẹ̀jọkọ yín ẹ̀yin ni kò ti kọ́kọ́ mọ rí ná eléyìí náà mọ jẹ́ pé ti fẹ́nà ẹ̀sìn ná torí fìtínà tó mi kó sí níyàwó àwọn tọ́jọ́ jẹ́ àáfàá kódà kọjá àáfàá òdodo tí èsà àáfàá ti ń yàlè tí èsà àáfàá ń sìn ná tẹ́lẹ̀ tó ní ọ́fíìsì tí fi ń gba àwọn obìnrin olóbìnrin lálejò ẹ ẹ ẹ dúró táwọn ọkọ yín ẹjọ jíṣẹ́ ọlọ́run lára wọn ẹ fàyẹ́lẹ̀ pé káwọn obìnrin ti ń bẹ́ ń ta tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ láwọn ẹ̀sìn àbí nǹkan rú wọn lójú ẹ̀yin gẹ́gẹ́ farabalẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ọkọ ìjọba ẹ̀ ti mọ dá wọn lóhùn béèrè mi ṣáájú kọ́kọ́ yóò tó dá wọn lóhùn. àwọn obìnrin táwọn ọkọ wọn tó wà ti bẹ̀rẹ̀ sí ṣègi fún díẹ̀ díẹ̀ tí wọ́n ń lù wọn wọ́n bá wọn bá wọn yàwó ànábì wọn ń kọ̀m̀plé. yẹsùkúùnà aṣọ́wájàhùn ta àwọn ọkọ wọn tó ti ń lù wá agbádùn wá sí ànábì àwọn àwọn ìyá alẹ́ ọ̀kẹ́ àwọn ìyá akínní àwọn ìyá agbá àwọn ìyá o wọ́n tọ́ ti ń kọ̀ǹpilẹ̀ fa pé dáadé àwọn tọ́ ti bẹ̀rẹ̀ padà. fàkọ́ọ̀lá nàbí yìí sallallahu alaihi wasallam ànábì wa ni tọ́ laqad tafa bi ali muhammadin nisa'u kathirun yaskuna aswajahun. ànábì tó àtọ́ fáwọn sọ̀rọ̀ kọ́tọ́ àwọn obìnrin mú kọ̀ǹpilẹ̀ tọ́pọ̀ wá o wọ́n ti wá kọ̀ǹpilẹ̀ fáwọn ìyàwó mi o àwọn ìyàwó mi sì jíṣẹ́ àníbi wá ní ẹ̀rí àwọn táwọn ìyàwó wọn rìpọ́ọ̀tù wọn kó wọ́n lu àwọn ní kíkẹ́kíkẹ́ yìí ó túmọ̀ fún tó fàṣẹ jù wọ́n àníbi ni àwọn tí wọ́n àwọn ìyàwó wọn kọ̀ǹplé wọn tí wọ́n tún lù wọn tó ń lù wọn lálù dojúbo lẹ́yìn o lẹ́yìnsà òlà ìkàbí ìyáàrí kùn àníbi ni wọ́n èé ṣe ọkùnrin wọ́n èé ṣe tó lóore lára nù yín o pé àwọn tí ń lu àwọn ìyàwó wọn yẹn o. sallallahu wọn e si àwọn tó nílò orin lára nínú àwọn ẹ̀yìn sàábé lọ́kùnrin o àdébí ọ̀dà pé àbá alágbájá ó bá máa pé ah, pé lára o ó bá tó wò pé ah, a tún pa ọ̀tá àti èyí á rí i pé ìsìláàmù ti kẹ́tà fáwọn ọ̀lẹ nígbà tí wọ́n ń ọmọ ó tún fẹ́yìn tẹ́ ẹjọ́ obìnrin nígbà wa tá a láwọn ọlọ́run mọ́ fi yí fìtínà wa mọ́ bá wa fìtínà yín náà àwọn ìyá wa dìsáàfù àdúrà ṣé yọ́tà àwọn yọmọ pé ah, ẹ ọmọ yìí tọ́lé ṣe kí ní kaba yẹn wọ́n pé àwọn ọmọ aṣàdúrà pé àyàfi tó bá jẹ́ sí ọlọ́run kọ́ ń jẹ́ lókù torí ìyá ẹlòmíì ni fìtínà fún tí òfin ṣe ọlọ́run jẹ́ bí ìyàwó ẹlòmíì ṣe jẹ́ fìtínà fún tí oníjọkọ rẹ̀ tóbi bá wà nípò ìyá tí wọ́n bá dàgbà ọlọ́run ní ká tó tẹ́kì àwọn torí pọ́lẹ̀ ni wọ́n ọlọ́run pa wá láti ká ti dáadáa pẹ̀lú wọn. níbo ni kọ́dọ̀ ọlọ́run káwọn méjèèjì pọ̀ ṣùgbọ́n táwọn ìyá mọ̀ tún yàtọ̀ wàhálà ìyá pọ̀ àwọn bàbá náà gbìyànjú sáfẹ̀ mọ̀kọ́kùnrin lèmi náà à useless àwọn bàbá gbọ́ngàn kò ti jáde lọ tí wọ́n náà lá bá lọ níjọ́ tí wọ́n bá gbé ọmọ síyàn lọ́dọ̀ láwọn ọmọ tí ọmọ á ọmọ yìí ti sọ́ọ̀bù wa lónìí àwọn ọmọ ọkọ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ̀ yìí náà rí ni ẹ wá já ogun ọmọ tá a dájọ sọ́dọ̀ wọn ẹ já wà kọ́lé tọ́lọ̀ sí fún wọn. Allah ni wa qada rabbuka alla ta'budu illa iyyahu Allah bá ní àṣelọ́ràn àti parí ẹ̀ kì í ṣe ohun padà wípé àtúndàárò pé báyà yẹn lè ṣẹbọ pẹ̀lú wa àbí kìnnìkan rọ àti parí ẹ̀ àṣelófin fún yín ẹ tó bẹ́ẹ̀ ẹni wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọbẹ̀ káyé òun bàjẹ́ káyé kìá wọn bàjẹ́ tó bá mú orogún pẹ̀lú ọlọ tí sì nǹkan mi lẹ́yìn mi ọlọ lẹ́yìn tó ń tá padà fún wọn dàárò pé ẹja rìn sí ìrẹ̀ ọlọ́run ẹja mọ sin òṣàbá iná já mọ wúlẹ̀ fún já mọ kékeré tí bùkátà bá dé já mọ sàsókò ọlọ́run ti pè rẹ̀ ní alhafiz ó pè rẹ̀ ní arozak ìwọ́tọ́ ọlọ́run soso lẹ̀ ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan ni àti parí ẹ̀ ọ̀rọ̀ yẹn lórí yín èyí tá a tún ti parí sí kejì wọ́bìlúwálìdẹ́yìn ìhìsáàdà. Ọlọ́run ní àwọn ọ̀yá yín yóò tí wọ́n lè ṣe fún dáadáa tí ó lámì láka tí ìyá gẹ́gẹ́ lè sọ pé àá ọlọ́run fún mi lọ́mọ tí wọ́n gẹ́gẹ́ lè sọ pé mo gbìyànjú torí pé kódà nínú àwọn àfáà tí wọ́n dáadáa yóò ká lè ṣe sáwọn ìyá àti bàbá wa kò tó gbígbí ẹyọ kan nígbà tí ìyá wa ń bí wa. kò tó gbígbin ẹyọ kan níbi ìrọbí èyí náà já wo kódà àwọn ilé ìbò wọn ní labour labour mọ́tò àlè fi péènì sí pé péènì ti mẹ́mbẹ́ wọ́n ya ẹlòmíì lábẹ́ lójú ara torí kí wọ́n lè jáde torí kọ́ wá sáyé dókítà ẹlẹ́yọ̀ mú apá yóò mọ́tò wọn wá yíyá bíléèdì tó bá di ọtán yọtọ̀ máa fò mí gbóná jóra yọtọ̀ máa mú mi gbóná kó tètè san èyí lè já wáyé yẹn kódà báwa ali àwọn ní ibi tí wọ̀lẹ́ alágbára dé ẹja ojú ọ̀nà táwọn ń gbà jáde lára wọn kódà ńgbà tó bá ti jù wálẹ̀ tẹ́ àlè gbàbẹ̀ wọlé padà mọ́ láì tí develop kátà tẹ̀ pàtí di gidi bàbá yìí ẹja wo bàtà bá fẹ́ sìnkú ẹja wo bílẹ̀ ó ṣe fẹ̀ tó kíyà wá bínú ọba pé ọya ẹgbẹ́ mi mi padà ẹnu rẹ̀ ọ̀gbá abẹ́ rẹ̀ ọ̀gbá ọ́ ọlọ́run fi ni wọ́n bìlì wáàlì dẹ́yìnì sáànà mm-hmm. níbo mi oní wàhábùdù lọ àwàlà tùṣùríkù bí ìṣe àn mọ́fìn kankan mọ ọjọ́ ti kọ́ lọ mọ́fìn kankan mo rogún pẹ̀lú ẹ̀ mọ́fìn kankan mo rogún pẹ̀lú ẹ̀ bọ́yá wúre ni bọ́yá òǹdè kan ni ìkọ́pá kan ni àbùsárí kan ni gbogbo ọ̀fọ̀ kan ni mọ́ mo pẹ̀lú ọ̀rọ̀ ọ̀wá tún ni wọ́n bìlì wáàlì dẹ́yìnì ìsáànà àrí ó tún fa àwọn òbí kejì kódà kí wọ́n jẹ́ lẹ́bọ ẹbọ ló ní bá wọn ṣe. kódà arákùnrin kan wá bá nẹ́bí salawatu rabbi wa salamu alayhi. ó ní mo ti gbọ́ yé pé kí n fi ara sí bàbá àtìyá mi. ṣùgbọ́n nígbà míì dáadáa táwọn yìí ní àwọn ṣe é sí èèyàn jura wọn lọ. ṣùgbọ́n o ta lẹni tó yẹ kó kìtì ọ̀tọ̀ lé kan kì ní yá nígbà kan anabi ni humuka ìyá rẹ ó ní tantuni anabi tún ní humuka ìyá rẹ ó tún ní tantuni anabi tún ní humuka ìyá rẹ ó tún lẹ́yìn náà tantuni anabi wá sẹ ní ọkẹ bàbá rẹ lẹ́yìn ìyálẹ̀ mẹ́ta tọrọ yìí bá jẹ pé yẹn bá wọn dá tí wọn bá wọn dá gbè fúnra rẹ ni ẹ bá kùn lèmi náà sẹmi náà bímọ ìbásọpá náà bí humuka abuka humuka abuka humuka abuka ṣùgbọ́n jọ èsì tẹ̀lé ká mọ́ mọ́ ọ̀dà ẹjẹ́ awo yìí tọ́lọ́run ṣe fẹ́yìn obìnrin lẹ́tọ̀ máa gbó ẹmọ gbọ́mọ ṣépè ẹgbà pípọ̀ lè ní ẹmọ gbọ́kọ ṣépè ọkọ tóun ti gbàdájọ́ ọlọ́run pé àníbi ti sọ pé ìyá rẹ ìyá rẹ ìyá rẹ lẹ́yìn náà bàbá rẹ ilẹ̀ tó fẹ́ kù sí. fẹ́ gbà wọ́n lọ́run papọ̀ mọ́ tí wọ́n. débi pé ẹlòmíì tó ọmọ ti fẹ́ mẹ́ta ẹ̀ẹ̀kan nílé òtún ní bàbá yín ẹ̀gbọ́dọ̀ sí nǹkan kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ láti bọ̀ sẹ́niyẹn ọ̀ ń kọ́ ọmọ rẹ pé kẹ́yìn ọjọ́ takò àti ànẹ́bì. sallallahu alaihi ọlọ́run ní òmùkà òmùkà òmùkà ọmọ kájọ lákọ̀ọ́kọ́ ó kó fún ọ̀yá rẹ̀ ọkájọ ẹlẹ́ẹ̀kejì oko fún ọ̀yá rẹ̀ ọkájọ ẹlẹ́ẹ̀kẹta oko fún ọ̀yá rẹ̀ ọtọ́ akájọ pé ẹjẹ ń fún dáàdì náà oníkíni sẹ́mi nìkan lọ́fẹ́ ni nígbà tó ti fẹ́ yàwó kejì báyìí àròjù rẹ̀ ńlẹ̀ mọ́ àwọn ọmọ yàwó kejì fún tẹ́kì rẹ̀ ìpè sọ pé ìwọ tiẹ̀ là ń sọ yìí torí pọ̀ lẹ̀ ní o àwọn afẹ́ sọ̀rọ̀ ìdálágbára nígbà ọmọ ọmọ ọmọ oṣù fún ọlákọ̀ọ́kọ́. àbúrò ló rẹ́ sẹ́sán ẹbí gbọ́ bóun sọ bọ́ lóun sẹ́sán ẹbí fi ń dáko. àyírọ̀ ẹ̀wọ̀ká níbi máa yẹ ntúkọ̀ á nílẹ̀ àwà in huwa illa yìí wá. ibà níbi gẹ́gẹ́ mọ. àníbi fi òwò pé jẹun roko sọ́dọ̀ mi àbòsí làwọn kẹta bá gbọ́kọ́ fún wèrè ọ̀dọ́ rẹ̀ ṣé wèrè wá nìwọ ni àbòsí ti déédéé dà náà ọlọ́wọ́ ní ká ṣe dáadáa sáwọn ìyá wa náà bẹ́ẹ̀ kódà lára dáadáa yìí ọlọ́run ní gbogbo obìnrin pátá àti dáadáa sí wọn ẹ̀wájú látàtijọ́ wa nínú ìmójútó ìwò àwọn alákọ̀ọ́kọ́rọ́ ta wà ń bẹ̀ òun níta ni làwọn kódà àjẹmógún yẹn débi pé wọ́n jẹ wọ́n mógún débi pé ọmọ ọkọ àwọn jogún ìyàwó bàbá rẹ̀ yàtọ̀ sí ìyá rẹ̀ nìkan ni ò ní jogún ṣùgbọ́n bàbá rẹ̀ láwọn ìyàwó kéke ọmọ àkọ́bí tó bá ń pínkún àmọ́ jogún ìyàwó bàbá rẹ̀ kẹ́tọ̀ mọ̀ sọkọ fún. kódà láwọn ìlú tá ń bẹ yìí alimam ń bẹ tó ṣẹlẹ̀ tí ọmọ fẹ́yàwó bàbá rẹ̀ bàbá dókítà bàbá ti dàgbà wá fẹ́ wúndíá kékeré nígbà bàbá kú tán ọmọ tẹ́kọ̀fà á ìwọ ni o ìwọ ló ń jẹ o torí pé kò sí yàtọ̀ ń bẹ kílẹ̀kọ̀ ọ̀fẹ́ yà rẹ̀ má ti àrẹ kò hó mọ́ àtùkùn. nígbà lọ́n gbé láyà yẹn wá ọ̀tọ̀ àtìyàwó bàbá yín ọtún tó bá wà bá náà pẹ́ yín náà mọ̀ fẹ́ yàwó ọmọ yín kódà bọ́mọ yín bá ti fẹ́ rí tọ́kọ̀ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ tí àbá bá ti fẹ́ rí tọ́kọ̀ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ ṣùgbọ́n látàtí jọ wá àjẹmógún lóbìnrin wọ́n jẹ wọn mógún wọ́n ń pín wọn mógún nípa fífẹ́ débi pé tí bàbá tó bí wọn bá tún kú pẹ̀lú wọn èé fáwọn lógún wọn ò ní fún wọn lógún tó bá ń jẹ ọmọ wọn ò ní fún wọn tó bá ń jẹ ìyàwó wọn ò ní fún wọn ẹ wá já wò àìláàánú àwọn obìnrin obìnrin láwùjọ wa lẹ́nu ṣùgbọ́n ìwọ̀tọ́lọ̀ ń pín fọ́bìnrin nínú ogún torí pé ọ̀lẹ́ ọlọ́run ní kún mọ fún yín níwọ̀ yín ọlọ́run ní yusikumullahu fi awladikum ọlọ́run bá ní à ń sàsọ́ọ̀lẹ̀ fún yín nípa àwọn ọmọ yín o lè zakari mithlu asili unsaya yìí ọlọ́run náà tó bá jọkùnrin náà àwọn ọmọ yín ìpín méjì ìhun táwọn bá mú nínú ogún yín ìpín kẹrẹ làwọn obìnrin ọmọ mú lápẹẹrẹ tí ọkùnrin bá ń gba hundred thousand nínú ogún bàbá rẹ̀ tó fi lẹ̀ obìnrin ọmọ gba fifty thousand. ọmọ ẹ̀ láàyè ṣùgbọ́n obìnrin míì tí wọ́n rẹjú náà ni pé kílẹ̀ tí wọn ò pin dọ́gbandọ́gba fáwọn ara ìmọ̀ pé ọ̀lẹ́ ni ọ́ ọlọ́run ti níbi tó ti di fún ọ níbò míì kódà nínú ọ̀rọ̀ òwe kẹtọ́fẹ́ dà yà wàdà ṣùgbọ́n tá a bá wòye sí ọ̀rọ̀ yẹn kàrà mọ́ fẹ́ rí bẹ́ẹ̀ wọ́n sọ pé ọlọ́run ò ní pààyàn lórí kọ́mọ fi rùngbọ̀n rọ́pò èmi náà ti sábà rí lóòótọ́ kéèyàn parí kọ́mọ sábà ní rùngbọ̀n àfi tó bá ń kí máa ń fa èmi ọ̀wọ́n àbẹ́yẹ̀rí hmm. èmi ò tí sábà rí téèyàn parí kí ọ̀wá ní rùngbọ̀n ọlọ́run tó ní kí wọ́n fún yín ní níbẹ̀ yẹn ni o torí bòbí mẹ́ta tó ti gbà ju ọkùnrin lọ àyè tún wà tọkùnrin ó ṣe ni tóbìnrin ọgbà ju kódà ọ̀pọ̀ gbà ṣùgbọ́n gbà pé ká bá débi ọ̀rọ̀ ogún àwọn àfáà ọmọ yẹn ju ẹ̀ kódà obìnrin lè jogún tí ó jẹ gbogbo ẹ̀yẹ́ yẹn tí kọ̀ǹdíṣẹ̀ rẹ bá wa ọlọ́run ní ẹ mọ fún wọn lógún ẹ mọ jẹ wọn mógún o àwọn tó bá jọ mọ yín nìyẹn o àwọn tó bá tún wá jẹ́ àwọn ìyàwó yín ẹ fáwọn náà lógun tiwọn ọlọ́run ní wala unna rubu mimma taraktum in lam yakun lakum waladun tọkọ ọba bímọ ọlọ́run ní one over four nínú ogún tọkọ tọ́ba yẹ kí wọ́n fẹ́ra àwọn ọkọ wa bímọ ọlọ́run ní one over four nínú ogún yẹn ní tìyàwó bàbá àtìyá òkú wọn ó yòókù àtàwọn tọ́ba já tọ́ba lẹ́tọ̀ọ́ sí láwọn bí ẹ̀gbọ́n àbábúrò tí ọba bímọ ni o ṣùgbọ́n fàyín kánà làkún wà ládùn ṣùgbọ́n tẹ̀ ẹ bá bímọ tọkàn yẹn lọ́mọ láyé fọlá ọ̀nà fúnmùnù wọ́n mú one olùfà eight. kì í ṣe pé ìyàwó kọ̀ọ̀kan ní ọgbà wọn bá fọ́ tọkọ̀ bá bímọ o kì í ṣe pé ìyàwó kọ̀ọ̀kan ní ọgbà wọn bá eight tọkọ̀ bá bímọ o tó bá jẹ́ pé ìyàwó mẹ́rin lọ́kọ́ bá ní tó bá fi eight million lẹ̀ one million làwọn mẹ́rẹ̀ẹ̀rin ó pè é. tọkọ bá fi eight million kalẹ̀ one million ni wọ́n yọ àwọn àṣàbùl fúrúdì àwọn tó lọ́rin yẹn nìyẹn ni àwọn ìyàwó yóò ṣe kíni ni wọ́n gbà ọlọ́run ti yọ bàbá òkú ọyọ tiẹ̀ náà fún ìyá òkú ọlọ́run yọ tiẹ̀ náà fún ìtọ́ bá kù àwọn ọmọ ni wọ́n wàá kú fọkùnrin àtobìnrin tọkùnrin ọmọ mú ìlọ́po méjì ohun tí obìnrin bá mú tẹ́lẹ̀ wọ́n èkó obìnrin lógún ṣùgbọ́n ẹjẹ́ àwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń pẹ́ mùsùlùmí ni mélòó mélòó àwọn tó ti jáde láyé táwọn yẹn ń gúrò kún wọn lówó àwọn ìyàwó wọn ti ń rágún lẹ́yìn ikú wọn àwọn ẹ̀yìn ẹbí ẹ̀yìn náà bẹ̀rù ọlọ́run. ó sì jẹ́ ìyàwó aláàlí. ó sì jẹ́ ìyàwó aláàlí rẹ̀ tó so yìgì fún un. ẹ wá wò ó pé sáwọn apínlẹ̀ yìí ilé kẹrẹ́ ìran kọ́kọ́ pé ọ̀yàmọ̀ jẹ́ family house ní kí ni jẹ́ ẹ̀sọ́ di family house ẹ pin ní yàrá yàrá ni àbí kẹ ta kẹ kúrò rẹ̀ fún wọn. kódà obìnrin tí ọkọ tó fẹ́ ọ̀gá níbi tí ó gbé tọ́ bá tọkọ kú tẹ́tọ́ wá ní ẹ wá pín yàrá méjì fún ọwọ́ lòun àtọkọ òun tọ́sẹ̀ fẹ́ yẹn nínú lẹ́lẹ́ làwọn ọmọ ṣe kí ni làwọn ọmọ gbé ẹ̀mọ lẹ́tọ̀kẹ́ lé jáde. tí a bá ti mọ̀ kí ọ̀gá ní rọgbọ́ ẹ̀ tà á tún wó fún torí pé ẹ̀mọ̀ pé ọ̀lẹ́ ẹ̀ ti ń ta ẹnu àlà níbi wọ wọn gbogbo àwọn tẹ́lẹ̀ kó gún wọn kalẹ̀ àmọ̀ darí àmọ̀ fún wọn lóúnjẹ ẹ̀kúnkún fáwọn ọmọ ẹ̀ pín fáwọn ìyàwó àwọn tọ́jọ́bìnrin rẹ̀ tó fi rí ayé ẹ̀ mójútó ìwọ̀ àwọn ọ̀lẹ ọlọ́run ọba ó mú yín tọ́lọ́run bá bá ti mú yín kò sẹ́ni tí ó gbà yín rẹ̀ kọ́lọ́ lọ́nà ẹ̀ náà bẹ̀rẹ̀ àtúbọ̀ tán tẹ́yìn náà bá lọ tẹ́kẹ́ yín ọmọ bá dàrú tẹ̀wá nílẹ̀ nìkan tí ó tò ọlọ́run pín fún ìyá ó pín fún ìyàwó ó pín fún ọmọ obìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fún wọn ní nǹkan kan ọlọ́run mọ́sowálẹ́ni tí ó ṣe ogún léwọ̀ fáwọn ọmọ wa wọ́n ti wálẹ̀ tí ó sogún dẹ̀wọ̀ fáwọn ìyàwó wa wọ́n ti wálẹ̀ tí ó sogún dẹ̀wọ̀ fáwọn ìyá wa kódà èèyàn gbọ́dọ̀ sàsọ́lẹ̀ pé ìgbà tí mo fẹ́ yà á lé ìgbà ni ni mo ra ọkọ̀ twenty ìgbà ni mo kọ́lé epo ìgbà ni mo ní ṣọ́ọ̀pù báyìí ìgbà ni mo ní báyìí so èmi àti ẹ̀ lájọ́ ń jìyà ẹ̀rọ o tọ́ bá ti fi lè fẹ́yàwó mi tọ́ bá ti kú wọn ò pin dédé ni ẹ̀yin obìnrin náà mọ̀ wá bàrà jẹ́ torí pé òun tẹ́lẹ̀ mi fi hàn kọ́lé mọ̀ ní pé kọ̀ mọ́ra rẹ̀ lọ́lẹ̀ kò ní ìsọ̀lẹ̀ dálágbára. yọ̀ọ̀ràn ju ọ̀fẹ́ gbà kọjá ohun tó lọ́n pè fún. rántí kódà ẹlòmíì ọlọ́run kí bímọ púpọ̀ tó dé ìlú ń bímọ púpọ̀ ìwọ́dọ̀ òbí ju méjì lọ wọ́n fẹ́ mọ kọ́ mọ́ni lọ wéṣekele wéṣekele pé ẹ à ìyá pé màmá dà ẹ̀ kí wọ́n sá pé à ìyá yìí ti ń bẹ dùgbẹ́ ẹni kí o lè pa mí ọkọ̀ kí o ọwọ́ dàsìkò kọ́kọ́ wá ọkọ̀ kú ọbọ̀tẹ́lì kìyàmà wọ́n wá pín ìdá kan nínú ìdá mẹ́jọ wọ́n pín fún wa àti orogún rẹ wọ́n wá bẹ̀rẹ̀ sí pín tàwọn ọmọ ọwọ́ rẹ jú ẹnìkan bímọ mẹ́wàá wọ́n gbà tí wọ́n ti bí méjì oge ló fi ń gbé yòókù gbogbo òde lọ ń lọ ọ̀gẹ̀gẹ̀lẹ̀ torí kò fẹ́ ara pẹ́ ń tayọ ẹnu àlá níbi ìwà àwọn ọ̀lẹ́lẹ́lẹ́ ìwọ náà wo wo pain kọ̀ọ̀kan tí obìnrin yẹn tó experience níbi ìbímọ kọ̀ọ̀kan ọbọ̀sùn mẹ́sàn-mẹ́sàn ru oyún ọ̀kọ̀ọ̀kan tí wọ́n ní ó lóyún padà kí wọ́n ní ó síntọ́ iye ìgbà tó fi síntọ́ èyí tó jẹ́ pé operation tó fi bí àwọn ọmọ tó bí bíi mẹ́rin tó fi bí ju tiẹ̀ lọ nílẹ̀ kí wọ́n lakun tiẹ̀ náà tó bá fẹ́ gbà bí rẹ̀ kọ́ mọ́ sì mọ́ jáde ńlẹ̀ ló fi jẹ́ pé èyí tẹ́ ẹ gbà yẹn àwọn ọmọ yín tí wọ́n pín fún táwọn wò pé ah torí pẹ́ lómi ìgbẹ́ ọ̀yà ọ̀tá débi pé wọ́n pín fún ọ̀tẹ́ lọ́rùn pé ó pìrìfà káwọn ọmọ rẹ̀ fẹ́ mọ̀ sí láyé kódà lómi ìgbà táwọn ọmọ rẹ̀ ó tún jókòó tẹ̀ pé ọmọ tó ń bá bí ire kọ́ wá kílèmù ogún kan tẹ́bọ̀n lòún fẹ́ bàbá yín tóun bí fún bàbá yín látara pé ọ̀lẹ́ tí ọ̀mọ́ra ní ọwọ́ abẹ́ ṣe bíi alágbára ọlọ́run ó sì mú ọ ìyá ti máa ń ṣe bẹ́ẹ̀ náà àwọn ọmọ rẹ̀ ti dàgbà wọ́n nílò aká ìwé sọmọdé àwọn mímbẹ̀rẹ̀ sọ pé ọmọdé ni wọ́n àwọn ọmọ rẹ̀ wọ́n á pín ogún àwọn ọmọ rẹ̀ wọ́n á kó fún ọ náà ìnáwó lè ṣe tán àwọn yóò ní sàdúrà fún un wọ́n lè mọ ìyanu sípè báyìí ṣùgbọ́n ti hùwù èpè bàbá ń lọ patí káàkiri ọ̀rẹ́ rẹ̀ kẹfẹ́ ṣe fúdọ̀ fọmọ rẹ̀ ẹ̀ mọ rẹ̀ fún ẹ̀ mọ ṣe kíníkẹ́ ogún àwọn ọmọ tiẹ̀ lọ nínú ẹ̀kúnà àníbi sọ anabi sọlẹ bẹẹ sọ anabi sọ bẹẹ wúsọ fábà tọlọ fúnbẹ wo dúkìá anabi mi rọ o ọkọ àwọn ọmọ rẹlẹ tí wọn ní mọ bára kí ó lóore ju kò fi wọn lẹ kọlá kí àbá àwọn lọsẹ báyìí fún lágbájá lọsẹ àwọn fún lágbájá kọ wọn á bára kí irọ o. ẹ wá já wò láwùjọ wa lẹ́nu mélòó làwọn tó bọ́ sálì kìyàmà tọ́lọ̀ ń kẹ́ táwọn yẹn fún àwọn ọ̀lẹ àwọn ìyàwó wọn tí wọ́n fún wọn ní ohun tí wọ́n dì sáà fún ogún wọn láfi ní ìwà àwọn ọ̀lẹ́ méjì ọ̀lẹ́ alákọ̀ọ́kọ́ òun náà làwọn obìnrin. ló fi jẹ́ pé ibi tó lágbára dé ọlọ́run bá lẹ́nu yóò tó bá tayé ẹnu àlà níbi ìwà àwọn ọ̀lẹ́ pàápàá jùlọ àwọn obìnrin tá à ń sọ yìí ọlọ́run bá ti làákàlẹ̀ pé ohun tí wọ́n gbà ní nígbà tí wọ́n bá ń jẹ́ ọmọ lóbìnrin ẹ mọ̀ pé ọmọ obìnrin yẹn yọ̀rọ̀ kóòrì fún ọkọ rẹ̀ òun tẹ́lẹ̀ mi ò fi fáwọn ọmọ rẹ̀ obì lógún nìyẹn ìpẹ́ owó tó ń bá fún nísìn ọkọ rẹ̀ lọ́nà fi sọdún lówó kí ló tàn wá sọ pé lóṣù lọ́fẹ́ kọ́mọ̀ rẹ̀ ọ̀fẹ́ tẹ́lẹ̀ sọ wọ́n ti gbàgbé ni pé tọ́mọ rẹ̀ ní bá kú nílé ọkọ ohun tọkọ rẹ̀ ọ̀jẹ̀ ń bẹ ọlọ́run ti pín kalẹ̀ ohun tóun ní ọ̀jẹ̀ ní ogún ọkọ rẹ̀ ọlọ́run ti pín kalẹ̀ lẹ́lòmíì ti lọ sí àwọn ọ̀lẹ́ àwọn ọmọ rẹ̀ lóbìn ló fi sọ ogún jíjẹ dè wọ̀ fún wọn ti bọ̀dá yóò mọ̀ tẹ́kì ayín wọ́n bọ̀dá tí a bàbá sọ̀sọ̀ kúsọ̀ bẹ́ẹ̀ kalẹ̀ tó bá ti kú tán wọ́n pínwó àwọn ọmọ lóbìnrin pín tiwọn náà fún wọn o. ṣé ọ̀tá kò kú àrí àtàkùkù bá ọlọ́ọ̀dún tó kú bá sọ̀sọ́kú sọ kalẹ̀ ọlọ́ọ̀ni ẹ̀ mọ́tẹ̀lé ṣùgbọ́n tó bá sọ dáadáa kalẹ̀ ní fàmà ń bàdálà wú bára máa sẹ̀mí àwùfà iná máa ìtumùhù alálẹ́rí náà yóò bá dìlú nà tó kú bá sọ̀sọ́kú sọ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa àlùkò àti tìlà kalẹ̀ ṣe dáadáa kò sí ohun tí jẹ́ra dáa fún tọ́lọ̀ tó kà fún wàtà nẹ́bì. ìyá wa sọ pé tí wọn bá kú tẹ́ ọkọ̀ mi tó dáa jù ní kẹ́ tó pín ogún ẹ yọ fún alájà tó lóun lájọ́ ń ṣiṣẹ́ láwà sí ìyàlúwárì ẹni tí ọba ti jẹ nínú ogún àìsẹ̀ bù fún un. ẹni ọba ti lẹ́tọ̀ọ́ sógún ẹ fi alájà ìgbàjọba ti wàhálà ní kẹ̀kẹ́yìn ni mo fẹ́ yàwó kékeré ilé mi ti ń bẹ ní kiri ẹ kọ́kọ́ gbé fóun náà so ẹ wá sẹ pín ogún yòókù ẹ mo fi compensate ẹni tí ọba ti jogún àìsàsọ́lẹ̀ pé ẹfun ní ẹ̀bùn kankan. lọ ń gbọ́ yìí o olórí ẹbí. àfi ah, ọmọ mi nìgbà tá a fi ń nẹ́kíní òun ni ó lọ òun ó sọ pé ah, ọmọ ó sì mú náà ọmọ ọmọ ọ̀sẹ̀ kínní ọmọ ọ̀sìn òun náà fóun náà ṣe sìn ọ́ ó ṣiṣẹ́ fáwọn yòókù àwọn yòókù ni wọ́n ṣàdúrà pé àbọ̀dá wa wàlá àwọn jẹ́ àríwú tá a pín ìpín tó wà máa ń yẹ bírù àbáhù tó àǹfààrẹ̀ àlè yàgbéwò abinẹ́hù fìlẹ̀ ọ̀sìn wà yusuf mọ̀nà àkọ́ wà alíbẹ̀hù wọ̀lẹ̀ ọmọ alṣafàì làmìyẹ́lkọ̀ mi wọ́lẹ́dìhì máa sọ̀rọ̀fà àtẹ̀bìr. ẹ̀rọ bá ti dára sáwọn òbí ẹ̀ àwọn ọmọ ọ̀sìn náà kódà nínú tọ́lọ̀ nínú ìwé sọ̀rọ̀ àlìkìyàmà kéèyàn tó gbẹ̀sìn rẹ̀ òun ni bàbá ti báwọn òbí wa lò ọ gbẹ̀sìn àlìkìyàmà láyé náà ó ti mọ̀ rí pé àwọn mo ṣe báwọn òbí mi ìgbà lẹ́tà yìí báyìí ọlọ́run wa ní ẹni tó bá tayẹnu àlá níbi wọ àwọn ọ̀lẹ́ yìí àwọn tó jáwọn obìnrin bóyá yálà nípa ogún yálà nípa pé kò mójútó wọn àwọn obìnrin tó bí wọn kẹrin ń pa káàkiri wọn wá di ẹni tí ọmọ tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin káàkiri wọn wá sọ àwọn ọmọ rẹ̀ dálágbèrè látara ìfún wọn níhun tí wọ́n jẹ látara ìfún wọn níhun tí wọ́n mu wọ́n sọ àwọn ìyàwó dálágbèrè látara ìgbóúnjẹ kalẹ̀ wọn wá di ẹni tí ọmọ rẹ̀ júkì gbogbo onáwó àdúgbò àwọn ọmọ lọsùn bẹ kalẹ̀ ìyàlágbájá lọmọ màláàrò òun lọmọ bẹbá yìí ṣe wọn máa rẹǹtì obìnrin rẹ̀ kéèyàn olówó kọ́mọ́ lè sàánú ìyá rẹ̀ wọn wá rí ọlá yẹn lára ìyá rẹ̀ wọ́n tó bá ti fọ́ọ̀lù sírò àwọn ọkọ̀ yìí àbọ̀kọ ogún jíjẹ fáwọn tọ́jà wọn lẹ nígbà wọn ń jẹ́ ọmọ fún nígbà wọn ń jẹ́ ìyàwó fún àbígbà tí wọ́n ń jẹ́ ìyá fún torí pé ọmọ lè kú ṣáájú ìyá rẹ̀ ìyá ọgbógun rẹ̀ ní kò tẹ́ ẹ ní ọmọ mi lè wà fún mi á sunkún lóòótọ́ ṣùgbọ́n náà ló ní yọ ọgbà wájú ẹ̀

la ilaha illallah. Ah, ọlọ́run dákun járe jọ́sẹ̀ fáwọn ìyá wa o ọlọ́run járe jọ́sẹ̀ fún wọn o àtàwọn bàbá wa o fọlá bàbá wa lè wò pé àyálẹ̀ ah, sàn pariwo àwọn ìyá wa àti bàbá wa torí pé báyìí ò kórí wọ́n mọ̀ kúkú tí ọba pọ̀ mọ́ mi kọ́pa mi ni táwọn ọmọ lè sọ bẹ́ẹ̀ kúkú tí ọpa yá mi torí pé kọ́dà ìyá jókè kí ló wà sọ lẹ́nu yìí hmm. níbi tí wọ́n nífẹ̀ẹ́ wa dé táwọn bá nífẹ̀ẹ́ wọn gòkè lẹ́nu wa nípa wá ní ikújọ́ wa pa ìyá mi kọ́ pa mí àwọn náà kò gbẹ́mí ọgọ́rùn ọlọ́mọdé rí ìnífọwọ́ mi gbé. ọmọ sí ọmọ sí ọlọ́run ní jẹ́lẹ̀ èmi ó gbà wá jù. wọn ni wọn tún sọ lẹ́lẹ́yẹ̀ yẹn wọn sọ lẹ́lẹ́yẹ̀ yẹn wọn bí ọ. níbi tí wọn àwọn ọ̀lẹ́ yìí wá lágbára dé ọlọ́run wá ṣèlérí ọlọ́run ọba wa ọba tó gbọ́ngbọ́n ọba lágbára. fẹ́ni tí bá ń tayẹnu àlà níbi àwọn tá a kà nípa àwọn obìnrin ọlọ́run ọba ni tílíkà òdúdùn lọ́wọ́ àwọn ohun tá a kàyé ẹnu àlànìyàn ò mọ kọjá ààyè rẹ o báyàwó tó ọjọ́ mọ́gàjì nulẹ̀ ipò yóò tó lè wà nínú ẹbí kan mọ kọjá ààyè rẹ o ọlọ́run ní yóò tó bá kọjá ẹnu àlà ọlọ́run ní ẹnu àlà èmi ọlọ́run ọba ni wọ́n mẹ́yìn yóò ti ìlọ àwọn rọ̀ṣùlà ẹni tó bá tẹ̀lé àṣẹ ọlọ́run nípa pípẹ́ fáwọn ọ̀lẹ nígbà tí wọ́n ń jẹ́ ọmọ tí àbá wọn kú tí wọ́n pín fọ́ obìnrin wọn kúgùn rẹ̀ fún nígbà tọkọ rẹ̀ kú nígbà tí ń jẹ́ ìyàwó wọn kúgùn rẹ̀ fún tọ́tọ́ sí nígbà tí wọ́n ń jẹ́ ìyá wọn ò sàlùmọ̀ kọ́rẹ́ pé ìyá ti dàgbà yìí lónìí ìyá ò ní ń bẹ̀ wọ́n pín fún ìyá ti yín nì ìyá náà wáṣẹ́ wò ná ọmọ pé mo bá mi fi ṣiṣẹ́ kì í fẹ́ lẹ́ sàlùmọ̀ kọ́rọ́ yẹ pé tẹ̀kọ́ àwọn náà láàpin ẹja sọ fún ìyá pé báyìí pé pọ́nmọ́ mi tún jalè ìyá rẹ̀ ìwọlé tó bá ti kó sínú bẹ́ẹ̀ mọ́ gbọ́ ọlọ́run ti ṣèlérí fún wọn. Hmm. ọlọ́run wá ní àlàyé mi ọlọ́run ní ẹni tó bá wá tẹ̀lé àti ọlọ́run tó tẹ̀ láti ànẹ́bì nípa dídì pẹ̀lú àwọn ọ̀lẹ nígbà tó di bí ogún tí ó yẹ ká fún ọ̀lẹ lógún rẹ̀ ọlọ́run ní mo ṣèlérí kalẹ̀ jannatin àwọn aljannas jannatin àwọn aljanna àwọn àǹfààní pé tọ́lọ́run fi gbé wá bẹ̀ pé àwọn aljanna torí pé ìwọ́ fúri ó lè nira tọ́lọ́ wà ní aljanna tó ga jù alẹ́ jìnnà òun ni firdaus láti ibẹ̀ àwọn tọ́lọ́ wà láì jẹ́nẹ̀ tọ́rẹ̀ lẹ̀ wọ́n lè mọ rìn kí tọ́wọ́ lọ fíṣì tí wọn tọ́ọ̀ bá kí ń dé ọ̀dọ̀ tí wọn atẹ́gùn tó gbé láti fèrè dáhùsì ni atẹ́gùn yẹn lọ́n ti prógrámù rẹ̀ ní ẹ̀ní ọmọ ọba kìí ṣe pé ọlá tó jẹ tó ń jẹ lókè nì kò ní wá reduce nígbà tó o bá lọ àlùjẹ́rẹ̀ tó ṣe kiri tọ́wọ́ ànsálẹ̀ ni tó bá mọ̀ ṣe ṣìyára. ṣùgbọ́n àwọn tó wà ní àlùjẹ́rẹ̀ tó ò lè lọ kí ẹni tíṣẹ́ wò gbébi tó wà. bàbá mi wo tíra àfọwà ẹ̀ẹ́dùnkọ́yìn eh, nǹkan adil arwa ila biladil afra wọ́n sàwọn àlàyé yìí síbẹ̀ torí pé òun ọ̀fara ká tọ́ba tí ajẹ́ kóun náà bá lọ déédéé kódà kọjá pé wọ́n dùn sí pé ah, tọ́ba dé àlùjẹ́mẹ̀ ẹ̀ sì bá wò àwọn sẹ́ni fún ọmọ sùn kẹ́kọ́ fẹ́ mọ̀ wá sẹ̀ kán ni tọ́hun náà bá lọ èyí tó rẹ̀ lẹ́yìn náà tọ́ba yẹ kóun náà bá tiẹ̀ tún lọ sẹ́. tọ́hun náà bá lọ tọ́ba jẹ́ pé yọ̀ọ́ bá lè ṣèṣì yára tí ó lọ wẹ̀ tó ga jùlọ tí ó mọ̀ wò pé ah iṣẹ́ tèmi ò débi tó bá lọ déédéé atẹ́gùn tó dẹrẹ̀ ní àgbẹ̀dẹ̀ tóun náà wà tí ò jẹ́ èyí tó ga nì bẹ́ẹ̀ látẹ́gùn tí ó mọ̀ gbà lọ́hùn bá rẹ wọ̀ bá ní wọ̀ bá náà yóò rìn kẹta kí ni. ìdíkẹ́lù jẹ̀nẹ́ẹ̀tì tẹ́jìrì mìntáàtì hàl àdìhà torí pé àlìjẹ́nà dàrájáàtì ọlọ́ni àlìjẹ́nà tá à ń sọ yìí àwọn akérèmọdò àbàtà ń sẹ̀ lábẹ́ họ́ọ̀lì dínà fi ha ọlọ́ni kìí ṣe pé ẹ ẹ wá jáde ẹ ti wùtẹ́ ṣe yín ẹ tó ọlọ́ni wọn mọ̀ bẹ́ẹ̀ mẹ́ lọ gbére ọlọ́run ní dáàlì kàlífàwùsùn azim ọlọ́run ní eléyìí ní àlìjẹ́nà ní fàwùsùn azim yàtọ̀ nbẹ̀lẹ̀ àrí fàwùsùn azim àti fàwùsùn kẹbíir fàwùsùn azim wà fàwùsùn kẹbíir bọ́kẹ́ kan ló lẹ́yìn ọlọ́run ní fàwùsùn azim wà dáàlì ká fàwùsùn azim èrè jẹ́ ńláńlá lélẹ́yìn ọlọ́run wà máa ń yá sí lọ́ha wọ ọlọ́run wá ní ẹni ní kọ́lọ́run ọgbẹ́nu sọ́hùn ó n'i ẹ ọlọ́run kí ni tún mú kí ogún àbúrò mi mo mọ wàhálà sáájọ sí èmi gẹ tí mo jẹ gbọn rẹ ìǹjẹ lójú ayé rẹ ń tẹ́lẹ̀ mi gẹ̀gùn kalẹ̀ ẹ̀gbọ́n mi nìyí pé tọ́ba àbúrò rẹ kú sáájọ ọlọ́run sí báyìí ọ̀dọ̀ mi náà wọ́n kó ogun ẹ̀ wá yóò fi owó ọmọ ní àti o ti gbàgbé. òun yàtọ̀ lẹ́dínà kù mí fi yàtọ̀ ọ̀ bẹ̀rù tó gbé apá rẹ̀ tí ó di pọ̀ jọjọ aláàjì aláàjì wọn á ah, o á ẹlòmókù jáde. ìdílé búlọ́ọ̀kù sílẹ̀ yẹ̀pẹ̀ fún àwọn ọmọ ọlọ́mù kọ́dà ah, mi kì á sọ rẹ́ǹtì mi. wọ́n yẹn ní ọ̀tún ọmọ rẹ̀ bí ó ṣe mọ gbowó rẹ̀. ìwọ̀n ọjọ́ tó kù tó kù láyé yìí náà o lè ṣàtúnṣe. àwọn ènìyàn sì gbàgbé pé bó ṣe jẹ́ pé ẹni tó jìyà láyé tó ń bá fi sínú àlùjẹ́ náà yọ gbàgbé pé òun jìyà rí tí wọ́n náà bá bẹ̀rẹ̀ ṣe dáadáa sáwọn tó ti tẹ ogún wọn rì lásìkò yìí ọlọ́run ó sì yá tu rẹ̀ wọ́n yẹ ta àdà òdúdà. ọlọ́wọ́ wọ́n máa yẹ ta àdà òdúdà. wọ́n wọ́n máa yá sí lọ́ àwọn rọ̀sùn náà. ẹni tó bá ta ọ̀sẹ̀ sọ́lọ́ wọn sẹ́sà nẹ́bí látara wo àwọn ọ̀lẹ́. àbáwọ̀ tí òjò lẹ́lẹ̀ wọ́n yẹ ta àdà òdúdà hu ọ̀ta yẹnu àlá rẹ̀. kò fún wọn ní wọ́n tọ́. kọ̀lẹ́tọ̀ sí ó tún mú bẹ́ẹ̀. ọlọ́run ní yòdìhìlù ẹ̀rí pé yòdìhìlù tàlìjẹ́nẹ̀ á fi kó sínú àlìjẹ́nẹ̀ honorably wọ́n ẹ̀rọra ìwòlẹ̀ ẹ̀rọra tàbílẹ̀ máa ń bọ̀ tó bá jẹ́ ní ìwọ́n mọ̀ pé ẹ kú káàbọ̀ ṣùgbọ́n lọ́nà tàjẹ́ náà wọ́n kí ìbọnú lẹ́nu tipátipá wọ́n fi kó sínú náà wọ́n pè wá lọ́kọ̀ nífẹ̀ẹ́ lọ ṣùgbọ́n lọ́nà bá ti pàṣẹ báyìí mo kò sọ́gbọ́tọ̀ fẹ́ dàbí yùdìkìlì wù náírọ̀ ọlọ́run láàfin kó sínú náà inú náà yẹn sàkórí sí kìlò náà náírù darakat bí lẹ́bù aburú rẹ níbi ìwà àwọn lẹ́bà ṣe burú sí bẹ́ẹ̀ nẹ́tọ́ ó ṣe burú sí iná náà burú kú lọ. ọlọ́wọ́n bá wá wá ní òun náà kọ́ọ̀lì dáhùn sí á ọlọ́ni yọ̀bọ̀ bẹ́ẹ̀ lọ gbére wọ́là ú àdáàbò muhim ọlọ́ni ìyàtọ̀ yẹpẹrẹ sáà pé ẹ̀wọ̀n ayé gan àwọn ẹ̀wọ̀n kẹ́mẹ́ tó ni ẹ̀wọ̀n olú èbó yàtọ̀ sẹ́wọ̀n ìyàtọ̀ wọn yẹpẹrẹ jù ìyàtọ̀ yẹpẹrẹ jù àbí wọ́n ń jẹ́ ìyá fún wa àbí wọ́n ń jẹ́ ìyá fẹ́ nìkan ọlọ́run wa níbi táàgbó tí a fi gba ìtòwọ́ ni táàbí mo bọ́ sí ìwọ ọ̀lẹ́lẹ́ẹ̀kejì tálọ̀lẹ́lẹ́ẹ̀kejì àwọn àlẹ́hẹ̀yìká àwọn ọmọ òrukàn kọ́lọ̀n nǹkan àti ọmọ òrukàn kíyà táàfi ń bẹ lọ́hùn kọ́dà wá sí tayọ̀ ọ̀la. jazakumullahu khairan mú àǹfààní àwa tí a bá ní ìkúnlọ́wọ́ tí a fẹ́ ṣe fún ètò yìí zero eight one two eighty seven ninety nine sixty one eighty nine òun ni kí a mọ̀ pé wá sí ìbíọ́nì láì subhanahu wa ta'ala á kàn yín lára tàbá ti ní èrò mi dáadáa pẹ̀lú pé kékeré ọmọ dùn káàyàn lè mọ jàǹfààní rẹ̀ lọ. àwọn tí a bá ní béèrè bó ti jẹ́ pé ìpè ti ń wọlé àtúnlẹ̀kọ̀ sórí láì kejì zero eight zero seventy six zero three nine six one four àbí zero seven zero sixty two fifty nine ninety nine ninety four náà. wàhálà aleykum. wàhálà aleykum salaam àti àgbà orúkọ yín ti dẹ́kun pé. Àmì ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ṣé ìyàwó ní ọba tó ìrìn fún tó fi kú tí ó yẹ ọkọ yẹn lẹ́tọ̀ọ́ bí kò ṣe àwọn responsibility ìdílé rẹ̀ tó lẹ́tọ̀ọ́ sógun. Ìyàwó àti ọkọ rẹ̀ ló kú àbí ìyàwó ló kú? Ọkọ rẹ̀ ló kú. Tí ẹni tó obìnrin àbá ti so igi fún kò ní jẹ ìsáná nínú ogún ọkọ tó bá ti so igi àlè ni wọ́n jọ gbéra wọn sọ́dọ̀. Náà làá fi ń sọ pé ní ìyàwó tòótọ́. Kọ́dà kò ní sọ pé نعم نعم وعليكم السلام ورحمة الله وبركاته orúkọ mi jẹ́ àmì ọ̀kadà náà láti ṣẹ̀kọ̀ ẹ̀. ìbéèrè mi ni pé parí ilé tó fẹ́ ìyàwó méjì ìyá ní tí ọmọ ẹ̀ wá kọ́lé fún un kọ́lé fún bàbá àmọ́ kò kọ́ fún ìyàwó bàbá yẹn wá kú wọ́n wá fẹ́ sí egun ilé tó ti kọ́ fún bàbá àtìyá yẹn ṣé ìyàwó yẹn lẹ́tọ̀ọ́ ń bẹ̀ àbí ò lẹ́tọ̀ọ́ bẹ̀. ilé yẹn kódà ọ̀wá ló sàn dọ̀ka tó ilé tó kọ́ yẹn nígbà tí wọ́n kọ́ fún bàbá òun nígbà tí àbá tí àbá yẹn bá níyàwó ju ẹyọ kan lọ pẹ̀lú wọ́n jọ pin fún àti ya ọmọ tó kọ́lé yẹn ni pé bàbá ti ti sọ pé bàbá mi mo ṣe kí ni mo kọ́lé fún ó ti dógún bàbá rẹ̀ àwọn tí ìyá táwọn ọmọ táwọn kọ́lé fún bàbá ni wọ́n jọ pin àti ya wọn àtàwọn ọmọ nìyẹn ni tó bó ti jẹ́ nù. Àlékún sọ́rọ̀ ìmọ̀ ọ̀sẹ̀ nípa ní ìjọ tí ń pè. Ẹ̀dàkùnjú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹ̀dàkùn. Náà mo ti àdínkù rẹ̀ àdínkù. Náà orúkọ ìjọ tí ń pè. ìbéèrè wa ni pé kí èèyàn bá ṣe sùyàmù. Naam, tí ó wá jẹ́ pé ènìyàn ní fúrẹ́mù ejò onú. Naam. Tí ejò onú máa ń dà láàmú. Naam. Tó dẹ̀ máa ń potó máa ń potó lẹ́nu. Naam. Tọ́ lẹ́nu yẹn bá ń gbé itọ́ yẹn nì ṣé kò bá fìyàmù rẹ̀ jẹ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹlẹ́ẹ̀kejì ni pé tí obìnrin bá jẹ́ ẹlẹ́yà. Àwọn olólẹ́tọ̀ọ́ sí láti rí ẹlẹ́yà láti lè rí ojú ẹlẹ́yà. Naam. Alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ sọ yẹn so kẹ́ni ó gbìyànjú kọ́mọ tuntun ọ̀rẹ́ dànù ṣùgbọ́n tí ọba ní títà lọ́wọ́ ẹgbẹ́ tó di àwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́. bàjẹ́ ìpínpín náà ń bomi sẹ́nu. tó tí ọba ti bomi sẹ́nu tó àwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ aláwọ̀kọ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì pé àwọn tó bá jẹ́lẹ̀ àtà ló lè rí ọkọ rẹ̀ ó lè rí ojú rẹ̀ bàbá rẹ̀ ó lè rí ojú rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ó lè rí ojú rẹ̀ àbúrò bàbá rẹ̀ ó lè rí ojú rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin ó lè rójú rẹ̀ àbúrò rẹ̀ lọ́kùnrin ó lè rójú rẹ̀ ọmọ ọkọ rẹ̀ ó lè rójú rẹ̀ ọmọ tiẹ̀ náà ó lè rójú rẹ̀ ọmọ pínífì ò tí dá ohun jẹ́ obìnrin nìyí tí ò tí dá mọ̀ ó lè rí ojú rẹ̀ àbí dídìrín tí ò ní làákàyè so o lè rí ojú rẹ̀ àwọn tá a wá kà yẹn bàbá ní bàbá rẹ̀ ọkọ rẹ̀ tá a kà yẹn ọkọ bọ́kọ òun ṣe lè rí ojú lásán àti bí ọwọ́ ni kì í ṣe bí à ń sín bá yàálẹ̀ tọ́wọ́ gbé ọyàn síta ẹlẹ́yà torí pé bí bàbá mi náà ni torí pé gbogbo àwọn eléyìí àwọn tí wọ́n lè rí gan náà làwọn tí mọ́ hàn bóyá bí ojú rẹ̀ àbọ̀wọ̀ rẹ̀ kì í ṣe kọ́ ọmọ arúsọ ọmọ paraṣojú bàbá rẹ̀ bàbá ọkọ rẹ̀ àbí ẹ̀gbọ́n rẹ̀ gẹ́gẹ́ kọ́dà ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin gan ojú àtọwọ́ rẹ̀ ni ohun tí wọ́n lè rí kì í ṣe kí wọ́n lè rí gbáàyà rẹ̀ àti àwọn àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ bó ṣe jẹ́ nù. orúkọ yín bẹ̀tẹ̀ sí ń pè. ẹ dákun ẹja àkókò lẹgbẹrẹ di wàhálà sàlámù warahmatullahi wabarakatuh. ẹ pé tó. orúkọ yín bẹ̀tẹ̀ sí ń pè. Ṣakí. Orúkọ yín láti fi jẹ́jú pé. Ní àbejì láti Ṣakí. Náà lè bẹ̀rẹ̀ yín náà. Ẹ̀jọ̀ àwọn German bẹ̀rẹ̀. Àtúkọ̀ bẹ́ẹ̀. Tí kúlú máa sọ láàrin èèyàn tí wọ́n máa pé fàtàlájà yẹn. Ṣé ẹ̀tẹ̀lẹ̀ yìí náà? Fàtàlájà náà. Fàtàlájà máa ń sọ kúlúkúlú ẹgbẹ́kùn ẹ̀ torí ìtọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ẹmọ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò ìnira gbẹ̀rẹ̀ ní fún àwọn àtàgbẹ̀kẹ́ ní sétí ẹ̀dá kò torí ọlọ́run náà ìsátàlá ẹja pé ara yẹn ń sọ kọ̀ságbúrú ẹ̀ńtẹ́jẹ̀ bá ti ń sọ lára ẹ̀ tó jẹ́ pé kínní gbogbo yẹn náà ni mo ṣe ṣùgbọ́n tó bá lọ fún nítumọ̀ kan bẹ́ẹ̀ ọ̀lọ́ra tí àgbákò kan tó ń yẹn lójú rẹ̀ bá ń sọ ọ̀rọ̀ àlejò kan tí ó pọn lówó tó ṣe kínní kan ìwọ náà ń wo sẹ́ni yẹn so eléyìí ọ̀rọ̀ bífà nonsense ni so ó wu ojú tọ́fẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ni ọ̀ gbọ́dọ̀ àtàkì kankan mọ́ so ntọ́wà ń bẹ̀ nìyẹn. ìjọba kùnú lọ́wọ́ fẹ́ràn náà orúkọ yín bẹ jẹ́ tí ń kò náà kọ́lọ̀ kó san kó wá ní ẹ̀sùn olórí náà orúkọ yín gbẹdẹ dín pè orúkọ yín gbẹdẹ dín náà alẹ́kùn sára rẹ̀ tó wà. hello. hello. ẹ pẹ́ tó. náà ìbéèrè yín. ọlọ́wọ́ sọ yín lẹ́sẹ̀. Ah, ìbéèrè yín níbẹ̀ ni pé nínú ọ̀rọ̀ tá a wà yìí sí tí ìyẹn bá ní ìlú èkó tí ẹ lè mọ fòkùn sí kọba rẹ jẹ. egbò ẹ lè fòkùn sí ẹ lè fòkùn sí kọba rẹ jẹ kọba rẹ jẹ kọba jẹ. jazakumullahu khairan. àwọn tó ń sọ fún wa fẹ́ra rẹ. ẹ dákun torí ti Allah subhanahu wa ta'ala gbogbo àwa tí a bá pè wá. a ti pè é lẹ́gbẹ̀ẹ́. ṣẹlẹ̀ àbúrò amọ̀tòlá bọ̀rọ̀ kàṣí. orúkọ yín bìtẹ́ dín pé ìbéèrè yín. ìbáwọ̀ mi orúkọ ara ti pàdé. náà ìbéèrè yín sà. a fẹ́ bẹ̀rẹ̀ wípé ṣé obìnrin ó lè ó lè pè ìyá ọkọ rẹ̀ kó tó lè pè é ní ìyá mi ó lè pè é bẹ́ẹ̀ ní tẹ̀kírí ìmọ̀láha láti fi sàpínlẹ̀ rẹ̀ kí lè fi àfọwà ìbùnà àjàrà lásìkò lánìí ṣe sọ. بيان الله سبحانه وتعالى تيتي ولا تياتم وقدي سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته